إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة فوى محمد صلى الله عليه وسلم ان شاء الله اتما تسواجو لوري دان لكوا لاتنو صحيح البخاري كتاب الادب نعم باب المدارات مع الناس ṣáptà tí a fẹ́ máa gbé yẹ̀wò òun náà ni tí al-imam al-bukhari alayhi rahmatullah tí wọ́n pè ní ṣáptà al-mudarat ma'annas kí ni túmọ̀ al-mudarat ma'annas in tí wọ́n pè ní al-mudarat òun ni kí èèyàn máa bá àwọn èèyàn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ ṣe àtúnṣe èèyàn lápẹjúwe ṣùgbọ́n a fi ọ̀nà tí ó tutù láti máa fi bẹ́ẹ̀ ni ẹlù títí tí a fi rí àkíyèsí rẹ̀ pé síbi kata akẹ́kọ̀ọ́ rẹ̀ tiẹ̀ ní lórí eléyìí ni wọ́n ń pè ní kíni almudarat èyí tá máa fi jùúlẹ̀ lẹ́ẹ̀kan tó ṣe pé bẹ́ni ẹ ṣe gbọ́ lẹ́nu wa náà ni ó ṣe jù sí wa padà bẹ́ni ẹ ṣe gbọ́ lẹ́nu wa náà ni ṣe dá padà èyí tá fi lo mẹ́tọ́dì máa mẹ́tọ́dì tí wọ́n mọ̀ sí almudara látara dára yudari òun náà ni kíyàn fi ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti lè fi bá àwọn èèyàn lò láti lè fi achieve tó ṣe wípé afẹ́ achieve lápẹjúwe in tí èèyàn fẹ́ correct lápẹjúwe èèyàn kan mutí ó dẹ̀ ń ṣe zìnà ó tún ń ṣẹbọ àwa wo pé ọ̀nà òra lè fi kọ̀rẹ́tì ẹni yìí àwọn nǹkan tá a kàkálẹ̀ yìí abọ́jẹ́ kí ẹ lè kó fi àwọn nǹkan wọ̀nyí lẹ̀ ṣùgbọ́n tá a bá jùúlẹ̀ lẹ́ẹ̀kan náà ó ṣe é ṣe kó ṣe pé kẹ́niyàn náà dá padà lẹ́ẹ̀kan náà kó rìjẹ́kì ẹ̀ fún wa kó mọ́ gbà lọ́wọ́ wa àwọn awo èwo ni ó pàtàkì jù ń bẹ láti kọ́kọ́ mójútó èyí tó kù a lè dákẹ́ lórí ní ká mọ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ná kò ṣe pé a sọ fún wípé nǹkan tí ó ń ṣe yẹn wà òkè ṣùgbọ́n àkànní sọ̀rọ̀ lórí ẹ̀ eléyìí lára àlùmọ̀dára ni unlike tí àwọn lárúbáwá ń pè ní almudahana almudahana eléyìí ni kí èèyàn fi opposite ìtẹ̀yàn e ní believe kí èèyàn fi opposite ẹ̀ e kó fi hàn síyàn eléyìí ni wọ́n pè ní kí ni almudahana ọ̀tọ̀ ní ìtẹ̀yàn gbàlérò tó ń bẹ́nu ọkàn ẹ̀ ṣùgbọ́n èyàn fi nǹkan mí àti ẹnìyàn eléyà máa jẹ́ kí ni almudahana so al'imamu bukhari alayhi rahmatullah wọ́n ní báàbù mudara ma'anna ṣáptà tó ní ṣe pẹ̀lú almudara ti ma'anna ìmá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá àwọn èèyàn láti lè fi ṣe àtúnṣe kò ń ṣe pé nítorí pé èèyàn fi àǹfààní kan lọ́dọ̀ ẹni yẹn lèèyàn fi ń ṣe téèyàn ń ṣe yẹn ṣùgbọ́n yẹn fẹ́ kọ̀rẹ́tì ẹni yẹn gan fún rẹ̀ bákan náà bóyá àwọn mìíràn ń bẹ tó ṣe pé wọ́n ti fọ́ọ̀lù fún ẹni yẹn àbẹ́ni yẹn jẹ́ni tó ṣe wípé ó ní agbára láàrin àwọn èèyàn rẹ̀ àwa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ títí tí a fi rí correction ṣe àbí títí a fi ráwọn tó ń bẹ lẹ́yìn rẹ̀ correct. ويذكر عن أبي درداء الإمام البخاري عليه رحمة الله ونلا راون كتير ومن سقي أبو درداء تصو wọ́n ní pé inna lanakshiru fi wujuhi aqwamin wa inna qulubana latal'anuhum tabarawo èèyàn kan gbà mí ta pàdé ara wa a ti dúkà sí wọn táàrẹ̀ músẹ́ sí wọn àjọrẹ́ ní pàdé ara wa ṣùgbọ́n wa inna qulubana latal'anuhum ọkàn wa ó ń ṣẹ́bi lé wọn àti tí ń tá a ṣe yẹn a ṣe nítorí àti lè fi ti aburú wọn dànù ni kó ṣe pé torí pa ń wá àǹfààní kan lọ́dọ̀ wọn òun la fi ṣe ṣùgbọ́n yẹn fẹ́ fi ti aburú kan dànù kí a bá ṣe léyìn láti lè fi ti aburú ẹni yẹn dànù eléyìí òkú sí abẹ́ntánpé ní almudahana almudahana òun ni kíyàn fi hàn in tó yàtọ̀ sí téyàn gbìn sọ́kàn nípa èèyàn kan ṣùgbọ́n in téyàn ń ṣe yẹn nítorí in téyàn fẹ́ jẹ ni nítorí àtẹnujẹ òun yẹn fi ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ṣe wípé tóun ṣe kò ń ṣe torí àtẹnujẹ ṣùgbọ́n torí àti protect àwọn nǹkan kan òun ló fi ṣe é bákan náà possibly bóyá ẹni ẹni ó lè rí correct so Abu Darda radiyallahu anhu ó ní inna lanashiru fi ujuri aqwami tabara wọn yẹn kan a máa ń tuju ká sí wọn láàjọ rẹ̀ ní pàdé ara wa wa inna qulubana la tal'anuhum ṣùgbọ́n ọkàn wa ń ṣépè fún wọn àti tí wọ́n ń ṣe ní tá a gba títí wọn ṣùgbọ́n àkàn ń gbà wọ́n mọ́ra bẹ́ẹ̀ nítorí kí nǹkan má bàjẹ́ ni bí a nítorí àti ṣe àtúnṣe wọn gangan fúnra wọn bí ọlọ́wọ́n bá lè mú kárí wọn correct àbí nítorí aburú tó ń bẹ lọ́wọ́ wọn òun ni a fi ń ṣe ní ń ṣe yẹn sọ eléyìí àníkà kún abẹ́ tó ń pè ní almudahana àwọn olóyìnbó ń pe kinní kan ní flattery kí ẹ mọ flattery òun náà ni pé yóò mọ sọ nǹkan míì níwájú yín ó lè mọ yìnyín kó mọ pàtàkì yín wájú yín ṣùgbọ́n lẹ́yìn yóò mọ bàyín jẹ́ yóò mọ sọ̀sọ̀kúsọ ń pa yín kí ló pa fi ń ṣe in tó ń ṣe yẹn nítorí àtẹnujẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí àtẹnujẹ àti tó jọ òun ló fi ń ṣe tó ń ṣe yẹn ṣùgbọ́n ni tó ṣe wípé nínú ọkàn rẹ̀ kò gbá tèèyàn ṣùgbọ́n látara burú tó ń bẹ lọ́wọ́ ẹni yẹn ó ní òfin lè sọ fún kóhun ò gbá tiẹ̀ yóò wá rẹ̀ ń sí mo jọ tújúká síra wọn nìyí eléyìí tí situation bá béèrè fún èèyàn lè ṣe gẹ́gẹ́ bí nǹkan tí Abu Darda radiyallahu anhu tó sọ ìpé inna lanabshir fi wujuhi aqwamin tàbá pàdé àwọn èèyàn kan àtújúká sí wọn ààrẹ ìmúsẹ́ sí wọn wa qulubuna tal'anuhum ṣùgbọ́n ọkàn wa ń ṣẹ́bílé wọn ọkàn wa ń ṣẹ́bílé wọn torí pé ẹni èpè ni wọ́n èèyàn kan lè láàmọ́ wọn lójú èèyàn lè sọ́nṣojú wọn nítorí aburú ọwọ́ wọn حدثنا قتيبة بن سعيد قال حدثنا سفيان عن ابن المنكدير حدث عروة بن الزبير أن عائشة أخبرته أنه استأذن على النبي صلى الله عليه وسلم رجل فقال يا وعائشة قالوا بقضاء يا مسلم هنا أراكم إن كان أبايا دالتي وليا نبوة محمد صلى الله عليه وسلم أراكم إن كان أبايا دالتي وليا نبوة محمد صلى الله عليه وسلم فقال anaduwa muhammad sallallahu alaihi wasallam wa sọ ipe idanu lahu ẹjọ́ wọlé ẹgbà aláìkú wọlé fabisa ibn al-ashira aw bisa akhu al-ashira anabi sọ ìkan náà gbólóhùn méjèèjì ìkan náà ó kan nínú gbólóhùn méjì ipe idanu lahu ẹjọ́ wọlé ẹ̀yọ̀ǹda fún fàbí ìsọ̀bùnù àṣírà èèyàn burúkú ni àwòbí ìsọ̀ àkùlù àṣírà èèyàn burúkú ni láàrin àwọn èèyàn rẹ̀ ẹni burúkú ni láàrin àwọn àjọ rẹ̀ ẹyọ̀ ǹdá fún ẹjọ́ wọlé ẹni burúkú ni láàrin àwọn èèyàn rẹ̀ falamma dakhala ìgbà ọkùnrin yẹ wọlé alana lahu alkalam anabuwa muhammad sallallahu alaihi wasallam ó bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ lọ́nà tó tutù ó bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ ní ọ̀nà tó tutù fakultu lahu ya rasulallah ìyá wa aisha ó lẹ́yìn ìgbà tí arákùnrin yìí wá lọ mo wá ní ya rasulallah èdè òjíṣẹ́ ọlọ́run ọba kúlta ma kúlta ìgbà tí arákùnrin yìí tó gbáyọ̀ndà àti wọlé ó sọ tó sọ nípa rẹ̀ ike ẹjọ́ wọlé èèyàn burúkú ni láàrin àwọn èèyàn rẹ̀ ثم ألنت له في القول بتركني وولتا إلى النبي صلى الله عليه وسلم وبصر تتو فقال أي عائشة يا عائشة رضي الله عنها هنا نبوة محمد صلى الله عليه وسلم وصيك يا عائشة إن شر الناس منزلة عند الله من تركه أو ودعه الناس اتقاء شكوشه ẹni tó ṣe wípé ó fi burú ní ìkùnwájú ọlọ́mọba subhanahu wa ta'ala òun lẹni tó ṣe wípé tó bá dé jọ́ngbìn ní alkiyama ẹni tó fi burú jù níwájú ọlọ́mọba subhanahu wa ta'ala ní ipò tó bá dé jọ́ngbìn ní alkiyama òun ni máa ń taraka òun náà su awó wàdá àhùn náà ẹni táwọn èèyàn bá gbé jù sílẹ̀ tán avoid ìtìkọ́ àfọ̀ṣe lẹ́ni tó ṣe wípé wọ́n fi avoid ọ̀rọ̀ burúkú tó ń bẹ lẹ́nu rẹ̀ so eléyìí ń sọ fún wa nípa wípé bá ṣe máa báwọn èèyàn lò a máa wá ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmí ń bẹ tó ṣe wípé àábà lò ní bó ṣe nínú wa náà la fi ń bá lò ẹlòmí ń bẹ ọ̀tọ̀ ni tó ń bẹ nípa ẹni yẹn ọ̀tọ̀ ni tá a fi hàn sí pàtàkì lọ tó bá jẹ́ pẹ́ni tó ní ipò ni tó lè fi sùtá kan wá tó lè fi aburú kan wá ṣeré èèyàn bẹ́ẹ̀ a lè rọ fún níbi bíbá lò torí parí pẹ́ni tó ní agbára ni àbẹ́ni tó ṣe wípé ó ní àwọn aburú tó lè ṣe fún èèyàn lọ́wọ́ ní àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé sórí èèyàn bẹ́ẹ̀ èèyàn lè rọ̀ fún tá a bá wo anábíwa muhammad sallallahu alayhi wa sallam olórí ìlú ló jẹ́ olórí àwọn mùsùlùmí tún ni arákùnrin tá à ń sọ yìí tó wọlé wá bá anábíwa muhammad sallallahu alayhi wa sallam kéèsì tiẹ̀ kò ń ṣe kéèsì olórí ìlú ṣùgbọ́n nínú ìdílé kan àbí ìjọ kan ní lára àwọn ìjọ tó ti gba ìsìláàmù ó jẹ́ èèyàn kan tó ṣe wípé òun náà ó lẹ́nu ń bẹ̀ sàrẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ti mọ arákùnrin yìí pẹ̀lú ìwà rẹ̀ ipe lára àwọn àgbà ìdílé yẹn ni ó dẹ̀ mọ̀ fáwọn èèyàn tó ṣe páwọn ìdílé rẹ̀ wọ́n máa ń kọ́mplain rẹ̀ ni ṣùgbọ́n torí kí ìyàwó Aisha radiyallahu anha kó má bàa gbàtàn jẹ pẹ̀lú ẹ̀ tó bá wọlé tó bá rí bóun ṣe ń bá sọ̀rọ̀ lọ́nà tó tutù kí àwọn Aisha má lọ rò pé èèyàn gidi ní ọkùnrin yìí anaduwa Muhammad sallallahu alaihi wa ó tètè sọ̀kalẹ̀ ìpè ẹni yìí ẹjọ́ wọlé ṣùgbọ́n bí ìsàkúl àṣírà àwọn bí ìsàbùnil àṣírà kò ń ṣe èèyàn gidi láàrin àwọn èèyàn rẹ̀ o that means in tó bá lọ láàrin mi àti ẹ̀ nísìn mọ́gbàtànjẹ́ mo bá sọ̀rọ̀ tó tutù ní nítorí àti lè paná burú rẹ̀ mo bá sọ̀rọ̀ tó tutù nítorí kí láti lè paná aburú rẹ̀ so eléyìí ó jẹ́ nǹkan tí anábíwa muhammad sallallahu alayhi wa sallam tí ó ṣe tó túnmọ̀ sí wípé bá ṣe ń báwọn èèyàn ló ń gbà mí yóò máa yàtọ̀ ẹlòmí ẹ bá lò ní bó ṣe ń bẹ nínú yín náà lẹ́ ṣe fi bá lò ẹlòmí bẹ́ẹ̀ ṣe bá lò yóò yàtọ̀ sí ń tẹ́ di ọkàn pa rẹ̀ pọ̀tẹ́lẹ̀ yìí ẹ̀ ṣe nítorí pé ń wáyé kan ṣùgbọ́n torí pé ní aláburú èèyàn ni èèyàn burúkú ni so òun lèèyàn fi rọ̀ fún un níbi ìbá sọ̀rọ̀ tó ń gbó jẹ́ pé kí ni nínú ọ̀kan yẹn èèyàn mọ̀ pé ni èèyàn burúkú ni sọ̀rọ̀ yìí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó ṣe fún arákùnrin yìí so ẹ̀kọ́ tó ṣe rí pé àkọ́m̀bí eléyìí Sheikh Ibn Uthaymeen alayhi rahmatullah wọ́n sọ nínú àlàyé hadithi wọ́n ní nípa arákùnrin tí ó gbáyàndá ti wọlé wá bá nàbíwa Muhammad sallallahu alayhi wasallam wọ́n mú ọ̀rọ̀ an-Nawawi wá ipe akọ̀dà baban fi bayani ma yajuzu min al-ghiba wa dhakara li dhalika ahaditha fa min ahadith Aisha radiyallahu anha anna nabiyya sallallahu alaihi wa sallam استأذن عليه رجل يعني ليدخل بيته wọ́n ní annáwàwí ọmọ ṣàtà kan wá láti lè fi ṣàlàyé ìgbà tó wà pàmísíbù láti sọ̀rọ̀ yẹn lẹ́yìn láìdá wọ́n mú àwọn àhàdífì wá lára àwọn àhàdífì tó mú wá òun náà ni àhàdífì yàwó Aisha radiyallahu anha ike anabuwa Muhammad sallallahu alaihi wasallam ista'adana alaihi rajulun arákùnrin kan ó gbáyọ̀ǹda yàní lè yẹ́sùkú labẹ́ta láti wọlé anabuwa Muhammad sallallahu alaihi wasallam فقال إذن له بي سأخو الأشيرة النبي صلى الله عليه وسلم أني يندف يجو ولي ṣùgbọ́n èèyàn burúkú ni láàrin àwọn ọjọ́ rẹ̀ wàkánà alọ́rọ̀rọ̀jùl min alil fasadi wà rí àmà arákùnrin yìí ṣégbùn òfèmínà alẹ́ rahmatullah wọ́n ni arákùnrin lára àwọn òbílẹ̀ jẹ́ èèyàn mìí bákan náà lára àwọn tó ní àwọn suspicious acts ni fadalla ada ala jawazi ghibati man kana min ahli al-fasad wa riyab eléyìí ń tọ́ka ipe kò sí nǹkan tó burú níbi ká máa sọ̀rọ̀ ẹni tó ṣe kó jẹ́ oníbàjẹ́ èèyàn lẹ́yìn bákan ẹni tó ṣe pé àwọn suspicious acts ń bẹ lọ́dọ̀ rẹ̀ وذلك من أجل أن يأذر الناس فسادا nítorí kí àwọn èèyàn kan lè ba àbọ̀ìdì ìbàjẹ́ rẹ̀ hátàlẹ̀ tẹ́rùfì tí wọ́n fi nílọ gbàtànjẹ́ ń pa arákùnrin rẹ̀ fàìdára àìta ṣàkṣọ́n za fasadi wàríyàmí tí ó bá rí èèyàn kan tó ṣe pé ó jẹ́ oníbàjẹ́ èèyàn tó jẹ́ pé àwọn nǹkan tí ó wà suspicious ló ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ní lákínnahu fàtàhàrà náà bíbayánihi wákálàmì ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ ẹni tó ṣe páwọn èèyàn mọ́ ń kó jẹ ni tó bá lóun ṣe wá sí lápèjúwe àwọn èèyàn ó máa fọ́ọ̀lù fún wá sí tó ń ṣe àwọn èèyàn ó máa fọ́ọ̀lù fún ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹni yìí oníbàjẹ́ èèyàn ni ẹni yìí ẹni tó ṣe wípé ó láwọn suspicious act ni ya'khudhu an-nasu minhu àwọn yóò máa gbọ́ ọ̀rọ̀ tó ń sọ wa yadhunnuna annahu ala khayr wọ́n lẹ́rù pé èèyàn gidi ni èèyàn dáadáa ni fa innahu yajibu alayka an tubayyina anna hadha ar-rajula la khayra fihi wọ́n ló di ọ̀ràn yẹn lé ẹ lórí ìgbà tí wọ́n ti mọ̀ pẹ́ nìyí oníbàjẹ́ èèyàn ni òbílẹ̀jẹ́ èèyàn ni ẹnu ẹ̀ kan dùn lásán ni ó di ọ̀ràn èèyàn fún ọ láti ṣàlàyé fún àwọn èèyàn ipe arákùnrin kò sóre lára rẹ̀ ó láàpẹ́ ìrọ̀fihì wọ́n à ń tó sin àlẹ́ yìí ṣọ́rọ̀ bákan náà kò sọ̀rọ̀ nípa rẹ̀ láìda lè áṣìlì aláyẹ̀ náà sórí nítorí káwọn yẹn mọ́ bá lọ bàtàjẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n tẹ̀síwájú wọ́n ní kamin insani tọ̀líkìl lisan amáyé èèyàn tó ṣe pé ẹnu ẹ̀ mú ó dá ní presentation ìdára àìtàwò yu'jibuka jismu tó bá wò ara rẹ̀ yóò jẹ́ nǹkan tó ṣe wípé yóò appeal sí ẹ bọ́dì rẹ̀ appearance yẹ yóò jẹ́ nǹkan tí ó appeal sí ẹ ni ṣùgbọ́n wa in yakun tasma' li qawli tó bá sọ̀rọ̀ bóyá wà sí ló ń ṣe àbó contribute sọ̀rọ̀ yóò wù ẹ́ láti gbọ́rọ̀ rẹ̀ walakinnahu la khayra fi ṣùgbọ́n ẹni yìí kò sí dáadáa lára rẹ̀ ibi tó ń sọ̀rọ̀ mọ́ ẹ náà ni òun ni dáadáa rẹ̀ mọ́ èyí tó rí lára rẹ̀ tí wàá fẹ́ gbàtànjẹ pẹ̀lú ẹ̀ yìí òun náà ni tó lè sọ póre tó ń bẹ lára rẹ̀ opposite ni tó máa ń ṣe lẹ́yìn tó bá ń píríṣì àmánà lákòjúwe tó wá ṣe wá sí lórí àmánà ó gbàtànjẹ pẹ̀lú ẹ̀ débi wípé ó fẹ́ lè sọ wípé kó tọ́jú owó sí lọ́wọ́ ṣùgbọ́n bí tó ti sọ̀rọ̀ yẹn náà ni tó mọ̀ mọ́ tó bá lọ ṣe mistake kówó sí lọ́wọ́ ó kábàámọ̀ ni torípo oníjàmbá èèyàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ dúdùn tó ṣe pé tí àfáà mi bá ń sọ ó ní masha Allah àwọn ẹni wọ̀nyí àwọn ẹni ọlọ́run ọba ni ṣùgbọ́n tó bá wò gbésí ayé wọn tó bá mọ kọ̀rọ̀ wọn òun mọ̀ pé ọ̀tọ̀ ni ń tán sọ ọ̀tọ̀ ni ń tán ṣe ẹnu kan dùn lásán ni ẹ̀rẹ́ lómi yóò ṣe wá sí nípa bóòlà ṣe ń bá obìnrin lò bóò la ṣe ń ṣe pẹ̀lú obìnrin obìnrin ni ó bàtàn jẹ pẹ̀lú ẹ̀sìn pé á ìwọ àfa yìí ó ṣe jọ́kọ mi láì mọ̀ wípé ẹni tó ń sọ gan fún rẹ̀ ní kò ríyàwó mánéjì ńlé àmọ́ yóò obìnrin ló ti lé lọ àmọ́ yóò obìnrin ní ó lè ṣe sùúrù pẹ̀lú ṣùgbọ́n yóò ṣe wá àti débi pé kí ni obìnrin ó wíṣ pé kó ń jẹ́ ìyàwó ẹni yìí ni so ló jẹ́ pé ẹnu dúndún àgbọ̀rọ̀ ṣe kí ni àgbọ̀rọ̀ máa fọ́ọ̀lù fún sanabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní inna akhwafa ma akhafu ala ummati lára àwọn nǹkan tó ṣe wípé mo bẹ̀rù fún àwọn àjọ mi òun náà ni kullu munafiqin alimun lisan that is ẹni tó jẹ́ munafiki tó ṣe wípé ẹnu ẹ mú láti sọ̀tọ̀ ní tí ó máa sọ ọ̀tọ̀ ní tí ó máa ṣe kọ́lọ̀wọ́n bá kó ṣọ́wá ń bí eléyìí mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú kó ṣe pé tó ń sọ òun náà ni tó ń ṣe tó bá sọ̀rọ̀ kó gbìyànjú pé tó ń sọ yìí èèyàn má bá opposite ẹ̀ lọ́wọ́ wọn tó ń ṣe wáàsí látara wáàsí tó ń gan fún rẹ tí ó ń ṣe nìyí yóò máa correct rẹ̀ torí pé yóò fẹ́ kó ṣe pé nǹkan tó ń sọ nǹkan tí òun mú ṣe náà ni eléyìí jẹ́ nǹkan tó ṣe wípé ó pàtàkì tí agbọ́dọ̀ máa wò gẹ́gẹ́ bí oníwàásù so ṣe kí mún rahmatullah ẹlòmí ń bẹ ẹni tó ṣe pé ẹnu ẹ̀ ó mú ó dùn táwọn èèyàn bá láwọn gbọ́wà sí rẹ̀ ní wọ́n fọ́lù fún wọ́n fọ́lù fún ṣùgbọ́n kò ń ṣe ní tó yẹ ká fọ́lù fún torí pé kọ́kọ́ rẹ̀ kò ń ṣe nǹkan tó dáa sọ̀rọ̀ jẹ́ pé ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ipe inna akhwafa ma akhafu ala ummati kullu munafiqin alimul lisan ní tí mo bẹ̀rù jù fún àwọn ìjọ mi òun ni ẹni tí ó jẹ́ mùnáfìkì tí ẹnu rẹ̀ mú so Sheikh Ibn Uthaymeen alayhi rahmatullah wọ́n ní irú èèyàn bẹ́ẹ̀ ẹni tí a gbọ́dọ̀ wọ́n àwọn èèyàn ìgbésì ni so that àwọn èèyàn ó lè sá fún wọ́n lè jìnà sí wọn nígbàtàn jẹ pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ سواني فإنه يجب عليك أن تبين أن هذا الرجل لا خير فيه وأن تثني عليه شرا لأجل أن لا يكتر الناس به كم من إنسان طليق اللسان فصيح البيان إذا رأيته يعجبك جسمه وإن يقل تسمع لقولي أما يين فشكت بان صرو هو فولفو appearance nǹkan tí wọ́n fọ́ọ̀lù fún ni tó bá sọ̀rọ̀ ó gbàtúnjẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ walakinahu la khayra fi ṣùgbọ́n kò sí orí lára rẹ̀ falwaji bayanu hali ìwé yẹn bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ní káṣálàyé condition rẹ̀ kadhalika aidan so lẹ́yìn yẹn wọ́n tún mú ọ̀rọ̀ míì ṣùgbọ́n ta fẹ́ lóun di òní ọ̀rọ̀ tí sheikh mun usaimin alayhi rahmatullah tí wọ́n sọ ní ṣókì lórí ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ìyá wa aisha radiyallahu anha nǹkan yẹn wà strange sóun náà nípa pé ẹni tó sọ̀rọ̀ tí ó dá ń pa rẹ̀ kó tó wọlé ìgbà tó wá jáde tí ó di kó wọlé tán ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tútù pẹ̀lú ẹ̀ sọ́wọ́ pé kò ń ṣe ṣe sí muhammad sallallahu alaihi wasallam ó wo pé bóòlù ń ṣe fẹ́ reconcile eléyìí ó condemn yẹn kó tó ìgbà tó wọlé ó bẹ̀ sí sọ̀rọ̀ tútù pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ṣe ń torí ìyàwó aisha kó mọ́ bàtàn jẹ́ ẹni tó fẹ́ wọlé wá bá mi yìí tí mo ní ẹ̀yọ̀ǹda fún bí ìsàkùl àṣírà kò ń ṣe yẹn gidi nínú ẹbí rẹ̀ ó yàtí má lọ bàtàn jẹ́ pẹ̀lú bí mo ṣe fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ bá sọ̀rọ̀ nítorí kíni nítorí àti avoid àwọn kẹ̀kẹ́ ni sáwọn afáà ní ẹni yìí ní tánàbí sọlá sábà lè mọ òun náà lè padà lọ máa wà líle sí àwọn mùsùlùmí tán bẹ nínú ìjọ rẹ̀ tán bẹ nílé wọn so látara pé ànábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó lè mọ́ kọ́lọ̀mọ̀bà kó rẹ̀ ṣàánú wa ẹlòmí látara ìntóbárí ní àbẹ̀ṣe báńgbò òun lè tètè stand lórí ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹlòmí ò fẹ́ mọ̀ bóyá tiẹ̀ ní excuse kan sí kejì lápẹjúwe ìsìnyẹ̀ kan wá bá yín olùfẹ́ rí yín lápẹjúwe bóyá ẹ wá bízì ẹ wá ní akúmọ̀ bínú pé ẹ bízì ntẹ́ ẹ máa fi ṣẹ́ ẹ náà nìyẹn ntẹ́ ẹ máa fi ṣẹ́ ẹ òun ní pẹ́ kúmọ̀ bínú pé ẹ bízì nísìn ó lè torí yẹn kó sọ̀rọ̀ yín káàkiri láìdáa ẹlòmí lè wá bá yín lápèjúwe sí kó ló ní ìdìrànlọ́wọ́ kó ló ní ìdìrànlọ́wọ́ ẹ wá sọ pé àmọ́ bínú nǹkan lé èmi gan báyìí báyìí báyìí báyìí ó lè jẹ́ pé torí nǹkan yẹn ló fi mọ sọ̀rọ̀ yín láì dá káàkiri yóò ní àwọn ràn yàn lọ́wọ́ wọ́n ṣe dára fáwọn èèyàn torí kí ni nítorí ní ìyàtẹ̀ kọ sí lọ́jọ́ yẹn ó dẹ̀ lè jẹ́ pé sincerely ẹ̀yin gan bá wọn kankan yí lọ́wọ́ ni so ló jẹ́ pé àwọn ẹni ọlọ́run bákan náà àwọn tó ṣe wípé wọ́n ń try láti ṣàtúnṣe nǹkan wọ́n máa gbìyànjú àfọ́nṣe possible láti fẹ́ please àwọn èèyàn bó tiẹ̀ jẹ́ wípé ridom nurse gáyẹ̀tún látúdra àti yọ àwọn èèyàn nú tí ó ṣe é fún fèrè ṣùgbọ́n as much as possible try láti please àwọn èèyàn as much as possible àfi tó bá takòtò ọlọ́run ọba ló ṣùgbọ́n èèyàn try láti gbé àwọn rights èèyàn kan lẹ̀ láti lè fi please àwọn èèyàn kan tí èèyàn bá ní ìkápá àti ṣe kó ṣe é tí ó bá ti jẹ́ pé nǹkan tí ó takò òfin ọlọ́run ọba ṣé kó compromise àwọn ẹ̀tọ́ ẹ̀kọ́ kan ní gbìyànjú àti ṣe nǹkan yẹn as much as possible ṣùgbọ́n ó gbọ́rọ̀ ní lẹ́mìí náà pé kò sí bó ṣe lè ṣe é tó òṣìnira àwọn èèyàn please òṣìnira kí ni àwọn èèyàn please ṣùgbọ́n wọ́n máa ṣe títí ẹ láti lè reduce ìsọkúsọ tí àwọn èèyàn ó máa sọ káàkiri ṣe àfitọ́ pé nǹkan yẹn takùtọ̀ lọ́wọ́ ọba ló kù tí ó bá takùtọ̀ lọ́wọ́ ọba wọ́n ṣe gbìyànjú láti yọ wọn nínú torí pé ẹlòmíì ní tó máa ń rí jẹ òun náà ní tó mọ̀ anabiwa muhammad sallallahu alaihi wasallam adẹ̀mọ́ lo mẹ́tọ́ọ̀dù yẹn fún ẹlòmíì ìkànnú àwọn sábẹ́ ó ní kò sẹ́ni tó ń éètì bí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n famazala yóò kí ni hàtà sọ̀rọ̀ àhábọ́n náà ilayya anábí a máa fún mi ní nǹkan máa fún mi ní nǹkan ìgbà tó yóò bí para èmi náà látara nǹkan tánà jùlọ ń fún ní ó padà change the stand mo ti sọ́rí ó léyìn ẹ̀ka tó ṣe wípé ẹ̀gbọ́n rẹ̀ ó wá bá so ó wá ń sọ báwọn èèyàn kan ṣe ní ìkórira fún nínú ìlú wọn ó sọ ọ́ délẹ́bù bọ́ṣe máa ń bú tán máa ń sọ̀rọ̀ ẹ̀ láìda kí lẹ́ni máa ṣe ó wá ní kán mú owó kán lọ bá òun fún ẹni tán ló ń sọ̀rọ̀ òun láìda yẹn ẹ̀gbọ́n rẹ̀ wá ní à ó gbọ́n kan mo sọ ni múlẹ́ni mọ́ ń sọ̀rọ̀ ẹ̀ láìdá gan ó mọ́ ń bẹ jẹ́ ó mọ́ ń bínú fámílì wa ó tún wá ní kí n lọ fún lówó ó ní bẹ́ẹ̀ ni mo ní kó lọ fún lówó lọ fún lówó ẹ̀gbọ́n ẹ̀ ní àmì ò lè ṣe irú nǹkan báyìí o mo léyàn eighty fámílì wa ni ẹ̀ ní mo ní lọ fún lówó náà ni ní lọ o àbúrò wa sọ fẹ́ gbọ́n kókè tẹ́ ẹ̀ bá ti lọ àwọn dáadáa tí mo máa ń ṣe sí ní màá sọ̀pọ̀ ó ṣàfẹ́kẹ́ gbọ́hùn lọ fún ẹnìyẹn lówó ẹ̀gbọ́n ń gbé ìlú wọn àbúrò ń gbé kò ọ̀rọ̀ tí àbúrò sọ yẹn ó jẹ́ nǹkan tó ṣe yí pé ó ṣèkì ẹ̀gbọ́n gan ẹ̀gbọ́n lọ para ṣe kí níyẹn para lọ fún ẹnìyẹn lówó ẹnìyẹn dẹ̀ gba owó yẹn ṣùgbọ́n ẹ̀gbọ́n yẹn níjọ́ kejì ó láǹdì sí ọsítù ni torí wípé ó wò pé àà ẹni tó jẹ́ ọ̀tá fámìlì wa dé lẹ́bù mi ìwọ gẹ́gẹ́ lẹ́ni tó máa ń kọ̀ǹdẹ́mù jò tó wá ní kí n lọ fún lówó ni ó rí ní pé àbúrò òun gan fúnra ẹ̀ ní ó ti humiliate òun gangan fúnra wọn ó yẹpẹrẹ mi níwájú àwọn èèyàn sókè níyẹn ó ti sọ́ọ̀bù ẹ̀ gan débi pé ó fọ́ sí ó bá rẹ̀ lọ sí tù lẹ́yìn ìgbà tí ara ẹ̀ yá so ọjọ́ gorí ọjọ́ ẹ̀gbọ́n sì máa ń sẹ́ndì àbúrò sì máa ń sẹ́ndì nǹkan sáwọn ènìyàn náà fún ara ẹ̀gbọ́n ló padà wá wá bá àbúrò pé àwọn tí mo sọ yẹn wọ́n ti change o in fact gbogbo ìgbà náà máa ń ṣàdúrà fún fámìlì wa ni gbogbo ìgbà náà máa ń ṣàdúrà fún fámìlì wa kódà àwọn ń sọ̀rọ̀ ẹ ní dáadáa láàrin àwọn èèyàn àbúrò wa ń sọ tẹ́gbọ̀n pé tí mo sọ fún ẹ̀yìn yẹn fẹ́lómi ń bẹ dáadáa tó bá ṣe sí i oníwà fi change tó ń sọ ń pẹ́ ó lè jẹ́ pé ó fi di lẹ́nu lásán ó lè jẹ́ pé kí nǹkan tí ó change ẹ̀ completely ni torí pé kò tí ì rí good side yẹ rí bóyá àwọn èèyàn tán gbọ́rọ̀ wá fún náà àwọn tán bẹ̀ jẹ́ náà ni ṣùgbọ́n wọ́n ṣe dáadáa tó ń jẹ́ pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó pe ànábì muhammad sallallahu alaihi wa sallam ó pa aláṣẹ irú nǹkan báyìí náà nípa pé kí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kí o máa ṣe dáadáa sí àwọn èèyàn torí pé ẹlòmí ọ̀nà tó lè fi rí mú so anabiwa muhammad sallallahu alayhi wa sallam a máa ṣe tọrẹ àánú fáwọn èèyàn níbi pé àwọn míì tán ní kórìíra fún un tẹ́lẹ̀ sincerely wọ́n padà change sincerely wọ́n padà change ẹlòmíì dẹ̀ ní kò ní change ṣùgbọ́n at least bó ṣe máa ń sọ̀rọ̀ yẹn yóò reduce kò ní change completely ṣùgbọ́n wọ́n yìí máa ń sọ̀rọ̀ yẹn yóò reduce so anabuwa muhammad sallallahu alaihi wasallam ó sọ fún yàwó aisha radiyallahu anha pé ẹni tí mo fẹ́ rọ̀ fún yìí àti ẹni tó fẹ́ wọlé yìí bí fa akul ashira èèyàn burúkú ni láàrin àwọn ọjọ́ rẹ̀ èèyàn burúkú ni tí mo rọ̀ fún ní sórí aburú tó lè fi kan àwọn èèyàn rẹ̀ kó lè máa lọ karama àwọn èèyàn so ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa wo àwọn nǹkan wọn yẹn bàbá ń báwọn èèyàn rí létí ń gbà mí ẹlòmíà máa ní láti rọ̀ fún un tó ń ṣe kò tẹ́wa lọ́rùn ṣùgbọ́n àárọ̀ fún ní rírọ̀ fún ẹni tó ṣe pé kí ni ó fẹ́ correct òun gan fún rẹ̀ ní rírọ̀ fún ẹni tó ṣe pé kí ni ó fẹ́ reduce aburú ẹ̀ bí ò bá ti rí correct tán yóò rí bíi ìsàbúrú ẹ tẹlẹmíà sọ yìí pé ìtẹ́ ah, ẹ fún mi pé ẹni yìí ni ọ̀nkọ́ ni mo bá ẹni yìí mo rí ilé yẹn dáadáa mo mọ ilé yẹn dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látara wípé ẹni yẹn ó jẹ́ ní ti máa rọ̀ fún àwọn èèyàn ṣùgbọ́n tá a kò gbọ́dọ̀ mọ̀ ní pé kò sí bá a ṣe lè ṣe àwọn èèyàn kò ṣe ní kórìíra fún wa anaduwa muhammad sallallahu alayhi wa sallam tó bá ṣe pé wọn ní kórìíra fún yẹn kan ni ẹni tí ó yẹ kan ní kórìíra fún ni torí pé ẹni tí máa tọrọ ẹni ẹni tó rọ̀ fún àwọn èèyàn gan ni ṣùgbọ́n àwọn èèyàn kan ó ṣiṣẹ́ kí ni wọ́n sì ní ìkórìíra fún wa ṣùgbọ́n ìwọ ṣe dáadáa wala tastawi hasanatu wala sayyi'a idfa' billati ahsanu فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد ọlọ́run ọba ní dáadáa àtàbùrú wọn ẹ̀sùn àti ńlẹ́bù kanáà ìmá ṣe dáadáa sáwọn èèyàn ìmá wo aburú sáwọn èèyàn méjèèjì ò sí lẹ́bù kanáà edfa bílẹ̀ ti iye ahsan ìwọ́fin tó dáa fi san ẹni táwọn èèyàn bá ṣe fún ẹ ẹni tó dáa òun ni kí wọ́n ṣe kíni kó fi san padà fàyídà lẹ́rìí bẹ́yìnà kawà bẹ́yìnà hu àdáwàtún ka annahu waliyun hamim ẹni tó ṣe pé ọ̀tá ló mú ẹ ọ̀tá ló jẹ́ fún ẹ látara kí wọ́n mọ̀ ń ṣe dáadáa o máa fi reciprocate aburú tó ń bá mu aburú lòun ṣe èyí tó fi fi aburú reciprocate ẹ̀ dáadáa ni ó wà fi dá padà fún un ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ẹ̀kọ́ tó kọ́ ànábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní pé yóò wá di ọ̀rẹ́ tímátímá kò ń ṣe ọ̀rẹ́ nìkan ọ̀rẹ́ tímátímá yóò dẹni tó ṣe wípé yóò máa dìfẹ́ǹdì ẹ̀ gbogbo ọ̀nà ni yóò máa dìfẹ́ǹdì ẹ̀ ní gbogbo ààyè ọlọ́wọ́ba ni wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha illa dhu hadin adhim ọlọ́wọ́ba ni ìta sọ fún ẹ̀yìn àwọn tó wá rárá gbà nǹkan sí tán lè ṣe sùúrù àwọn ni wọ́n máa nírú ẹ̀bùn yìí bẹ́ẹ̀ làwọn tó ṣe wípé wọ́n jẹ́ ni tó jèrè níwájú ọlọ́run ọba ní èrè tó tóbi àwọn ni wọ́n máa ń ṣerú nǹkan báyìí ni wọ́n máa nírú quality báyìí so a gbìyànjú láti jẹni tó ṣe pé yóò máa ṣe dáadáa sáwọn yẹn at the same time ẹni tó wá yẹ kí a sọ in tí ó dá nípa rẹ̀ fún àwọn èèyàn a sọ in tí ó dá nípa rẹ̀ náà ni ibi báyìí ni ẹni tó jẹ́ àpá tó ń ṣe sí a ló ti gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé yóò wà kí á fún yóò ronú dáadáa ẹlòmí yóò lóhun òkè ń sọ̀rọ̀ ń pa àwọn èèyàn láìdá ṣùgbọ́n irọ́ ni kò sẹ́ni tí ó kì ń kọ̀ndẹ́mù yàn bí wá sí ààrẹ lónìí nísìn ó lè máa dìpẹ́ndì àwọn jama kan ni yóò máa dìpẹ́ndì wọn kí ni ó máa ṣe fún wọn ìwọ tó ń àtàkì àwọn jama yóò máa àtàkì wọn ìwọ náà kí ń àtàkì àwọn èèyàn kan nìyẹn kásọ pé èèyàn kan bẹ tí ó kì ń àtàkì àwọn èèyàn àbí tí ó kì ń sọ̀rọ̀ àwọn èèyàn láì da irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ bí ẹ̀kọ́ bá ló ń dífẹ́ǹdì àwọn jàmáà tó ń dàlú lápẹjú ẹ̀yìnsì tó ń dífẹ́ǹdì wọn àbáwọn jàmáà tó ṣe pé àwọn pàǹtí nínú ẹ̀sìn náà ń ṣe tó ló ń dífẹ́ǹdì wọn oníkáwa mùsùlùmí kẹnu wá lè bá aṣọ kan ká lè bá rẹ pọ̀ yóò mọ kọ̀ǹdẹ́mù ẹ̀yìn nǹkan tẹ́ ń kọ̀ǹdẹ́mù àwọn yẹn definitely òun náà láwọn tó ń náà kọ̀ǹdẹ́mù tó wá ṣe pé tòótọ́ ó yẹ kí èèyàn kó gbogbo èèyàn mọ́ra ni àwọn tó ń kọ̀ndẹ́mù yẹn ni kò yẹ kó náà kọ̀ndẹ́mù ẹ̀ kò yẹ kó kọ̀ndẹ́mù wọn ó yẹ kó fún wọn lẹ̀ báwọn ṣe ń kọ̀ndẹ́mù àwọn táwọn ń kọ̀ndẹ́mù yẹn tó sọ àwọn èèyàn lára fún wọn ó yẹ kó òun fi wọn lẹ̀ kan máa sọ ni ṣùgbọ́n òun náà ní fi wọn lẹ̀ òun náà máa kọ̀ndẹ́mù àwọn yẹn láti lè fi dìfẹ́ǹdì àwọn jàmáà táwọn yìí ń kọ̀ndẹ́mù so ànàtíjà òun ni pé kò sẹ́ni tí ó kì í kọ̀ndẹ́mù àwọn èèyàn sẹ́ni tí ó kì ń kọ̀ndẹ́mù àwọn èèyàn torí pé ẹ̀sìn wa yìí ó ti ẹ̀sìn ká kọ̀ndẹ́mù ni ní ti tó wá ló ń ṣe wá sí tako ẹbọ òun ṣe wá sí òfin tako àwọn èèyàn tí wọ́n ń ṣe tí ó bẹ́sìn mu ó ṣe wá sí òfin tako ìwà burúkú condemnation náà lè léyìí kéèyàn sọ lápèjúwe nísìn ipa wọn tí wọ́n ń ṣe bọ́ nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ni kí lè yàn ṣe ó kàn dẹ́mu shirk bẹ́ẹ̀ ni ànábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam lára nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé dìde lé lórí òun ni láti wá establish tawhid ó dẹ̀ kọ̀ndẹ́mù kí ni al-ishraku billah lára àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé ànábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam dìde lórí òun náà ni láti fi ìlànà táàpì sin lọ́wọ́ ọba rinlẹ̀ then kó jẹ́ káwọn èèyàn mọ̀ wípé wọ́n gbọ́dọ̀ jìnà sí ìlànà tó bá ti yàtọ̀ sí ìlànà tó ń ṣe lálàyé fún wọn ó túmọ̀ sí pé ó ń fi súnnà rinlẹ̀ ó rẹ̀ kọ̀ndẹ́mù kí ni bíbíà àwọn ìwà tí ó dá à ń ṣe àbòsí fáwọn èèyàn à ń jàǹbá àwọn èèyàn à ń parọ́ à ta tẹ́tẹ́ gbogbo eléyìí wà tí ò dání àfá tó bá tún ṣe wá àti tó ń tako olè jíjà tó ń tako irọ́ pípa tó ń tako dìnà ṣíṣe ó ń kọ̀ndẹ́mù àwọn èèyàn kan tán ṣe ni nípasẹ̀ pé kí ó fi ń rinlẹ̀ òdodo ó fi ń rinlẹ̀ ìmọ̀ máma jowó èlé ìmọ̀ máa ta tẹ́tẹ́ ìmọ̀ máa ṣe zina ó ń fi àwọn àyè rinlẹ̀ at the same time ó ń kọ̀ndẹ́mù tó jẹ́ opposite rẹ̀ so islam wa yìí ẹ̀sìn kakọ̀ndẹ́mù nǹkan tí ó dáa ni min ṣírkì aw bid'atin kò bá jẹ́ ṣírkì kò bá jẹ́ bid'a àbí kó jẹ́ kí ni kó jẹ́ hulkin sayyi ìwà burúkú so anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nítorí lè mú yàn wọlé wá ní tó dẹ̀ sọ pé kí ni ìdánù là ẹjọ́ wọlé ṣùgbọ́n bí ìsàkúl aṣíra èyàn burúkú láàrin àwọn ọjọ́ rẹ̀ sanabuwa muhammad sallallahu alaihi wasallam ń ṣe bíbà ni ṣé ó ń báyàn jẹ́ lẹ́yìn ó ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn láì dání ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ẹ má máa ṣe kíní ẹ má máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn láì ẹ má máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn láì dá wàlẹ̀ tàbá àdúkùn bá àbọ̀ àyùhẹ́bọ̀ àdúkùn an ya'kula lahma akhihi maytan fakarituhu ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní ṣéyàn kan nú yín ó nífẹ̀ẹ́ kó máa jẹ ẹran ọmọ ìyá rẹ̀ tó ti kú ni fakarituhu ọlọ́wọ́ bá ní tẹ́ kó ìrani ntẹ kórira onílé so bẹ́ẹ̀ la nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ nǹkan táǹpé ní ríbà náà ó ní táǹpé ní ríbà ó ní zikruka akhaka bima yakra zikruka akhaka bima yakra ìtàǹpé ní ríbà ó ní pé kí o máa sọ nípa ọmọ ìyá rẹ̀ nítorí pé tọmọ ìyá rẹ̀ bá gbọ́ inú rẹ̀ ò ní dùn pé irú ọkùnrin tí ànábì sallallahu alaihi wasallam sọ pé bí sàkùn àṣírà èèyàn burúkú ni láàrin àwọn èèyàn rẹ̀ ṣé tọkùnrin yẹn wá gbọ́ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ ìyẹn nípa àwọn ṣé inú rẹ̀ máa dùn inú rẹ̀ ò ní dùn ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó rí pé èyí tó nẹ́sẹ̀sìrì ni pé kò ń sọ nǹkan yẹn tó jẹ́ pé lára àwọn àṣìgbọ́yé ẹ̀sìn oníkẹ́lómi wò pé tẹ máa ń sọ̀rọ̀ èèyàn kan lẹ́yìn láì dáa ẹ̀ ń rẹ̀ ni ó ṣe gbogbo gbà ní gíbà very thin line ó ń bẹ láàárín èyí tí ò dáa àti èyí tó dáa very thin line ó ń bẹ ń bẹ tó ṣe pé tí yóò bá wà kíákù ó lè ṣe kí ó lè kó sínú èyí tí ò dáa ló ṣe pé yóò jẹ́ ìbálẹ́jọ́ aburú fún níwájú ọlọ́mọba subhanahu wa ta'ala tí yóò má dẹ̀ wà kí á fún gbà mí náà nítorí pọ́lùmù ò ṣe rí ìbọn ọmọ ẹ̀yà àwọn ni yóò tún gbé ń tó jọ́ràn èèyàn lé lórí yóò gbé jù sílẹ̀ nísìnyí mo mọ̀ pé èèyàn kan nísìn ẹni yìí frọ́stà ni ẹni tó máa ń gbowó àwọn èèyàn tó máa ń jowó àwọn èèyàn lọ́nà èrú ni ó lè ní bísínẹ́sì kan ti tún yọ nísìnyí mo mọ̀ mo ti ká bí ẹ̀mí èlò kan tó ṣe pé tó ń ṣe fáwọn èèyàn mo wá ráwọn èèyàn tó fẹ́ kówó fún láti fi ṣe bísínẹ́sì so mo wá ń fi àyà wà láyé ká bá àdùkún bá àbọ̀ ni mo fi ń ṣe kí ni mo fi ń sọ fúnra mi pé wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ jẹ́ kówó yẹn fún jẹ́ kówó yẹn fún kílélé kíwẹ̀ ní mi fi ń sọ fún pé wọ́n sọ̀rọ̀ wà láyé ká bá àdùkún bá àbọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ ara yín lẹ́yìn láìdá fi wọ́n lẹ̀ wàrà lílo àyà yẹn ní ó ti mú mi kó sí nǹkan tó tapẹ̀tì tó ń ṣe kí ni àdínú nàṣíhà ẹ̀sìn yìí ní nàṣíhà ni ìyẹn gbọ́dọ̀ wà sìn sí ẹ̀ wọ́n bèèrè lọ́wọ́ níbi sọ̀lá àtàn kúlẹ̀ lìmán kéèyàn wà sìn sí ẹ̀ síta ni lèláà wàlí rọ́súlì agbọ́rọ̀ wà sí sí ẹ̀ sọ́lọ́wọ́ ọba bákanáà káwà sí sí ẹ̀ sanabuwa muhammad sallallahu alaihi wasallam wàlí kìtàbì kíra ọlọ́wọ́ bá gbọ́rọ̀ wà sí sí ẹ̀ pẹ̀lú ẹ̀ wàlí àìmẹ́tìl mùsùlùmí àwọn tọ́jọ́ lórí àwọn mùsùlùmí agbọ́rọ̀ wà sí ẹ̀ pẹ̀lú wọn aríyàn kan ní tuntun ṣe àwọn kan tó fẹ́ fi dàrú nú adẹ̀mọ́ ipẹ́ ìfẹ́ da ìrúrú ni pẹ̀láwọn tó ń sọ pẹ̀láwọn tó ń ṣe ṣé o rìpọ́tì àwọn yẹn fún ní rìpọ́tì ẹ̀ a gbọ́dọ̀ rìpọ́tì ẹ̀ fún nítorí kíni nítorí kó má ṣàkóbá fún àwọn aráàlú ẹ̀ ṣàkó sí gíbà ńgbà ẹ̀ àkó sí gíbà gíbà kọ́ nípò lọ sọ̀rọ̀ ọrú èèyàn bẹ́ẹ̀ fún ọtọ́rìtì ni torí pé ọ̀rọ̀ gíbà ẹ̀ ni àǹfààní tiẹ̀ ló ń wò nǹkan yẹn kò ní láìkì ẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n tẹ bá pẹ̀lú tó fẹ́ ṣe yẹn yóò kó so almaslahatul amma muqaddamatun ala almaslahatul khassa àǹfààní gbogbogbò ó tẹ́tí precedence lórí àǹfààní ọlọ́dọọdún nǹkan yìí àǹfààní ni ó jẹ́ fún mi ṣùgbọ́n tí n bá gẹ́ẹ̀sì nǹkan yẹn yóò pa gbogbogbò yóò pa wọn lára nínú islamu a ti àǹfààní gbogbogbò sórí kíni lórí àǹfààní aládàáni so eléyìí nǹkan tí èèyàn gbọ́dọ̀ gbọ́yé ni so ká sọ̀rọ̀ nípa àwọn oníbíbíà ní nǹkan tí èèyàn gbọ́dọ̀ ṣe ni mọ́ sọ wípé ní ìfẹ́ máa backbite àwọn èèyàn torí náà kò fẹ́ wà silent lórí àwọn tó ṣe wípé iṣẹ́ sí wọ́n dẹ̀sìn mọ́ ó ti affect ẹ̀sìn so ó wà sincere sí ẹ̀sìn ọlọ́wọ́ba ó wà sincere sọlọ́wọ́ba. So, ó wà sí sí ẹ̀ sánàbíwá muhammad sallallahu alaihi wasallam ó wà sí sí ẹ̀ sí síra ọlọ́mọba subhanahu wa ta'ala tó bá rí èèyàn tó ń bẹ ẹ̀sìn rú tó ń pe dúdú ní funfun fáwọn èèyàn ọ̀tọ̀ ní tẹ́sí fi rílẹ̀ ọ̀tọ̀ ní tó ń sọ láwùjọ wa lónìí ara wọn tó ṣe pé wọ́n dìde tálàwọn èèyàn kan kọ̀ndẹ́mù àwọn jàmáà kan wọ́n kọ̀ndẹ́mù àwọn ẹgbẹ́ kan àwọn náà wá láwọn ń gbìjà àwọn ẹgbẹ́ tán kọ̀ndẹ́mù àwọn ń gbìjà kan jama tan kọnde àwọn náà wọn kọnde mu àwọn tan kọnde mu àwọn ẹgbẹ́ sọpọ sí láàrin ẹ̀yin méjèèjì àwọn tí wọn gbìjà ní tó fi ń àwọn kan condemnation ni wọn náà ṣe ṣùgbọ́n ta ni condemnation rẹ̀ tó wà lórí òdodo òní tó mata òní tó mata lápẹjú ẹsìn ààrẹ àfa kan tó pèrè láàfa ó dẹ encourage àwọn aráàlú. kò ń aráàlú nìkan aráàlú kan o aráàlú Egypt aráàlú Syria aráàlú Algeria Morocco Saudi gbogbo ó ní ẹ jáde ẹ lọ protest against àwọn olórí láti lè fi yọ ìjọba alábòsí ìkúrò apáta ń sọ yìí sí òun gangan fúnrẹ̀ ọmọ Libya ní orúkọ rẹ̀ ń jẹ́ Sadiq Guriani òun ni former mufti Libya òun gangan fúnra ti sá Libya gbogbo wa ń gbé òun gbé Turkey yìí sí láti Turkey ló ti ń fohùn ránṣẹ́ ní November táwa yìí on the 10th November 2022 yìí òun fohùn ránṣẹ́ sí àwọn ará Egypt pé ẹ jáde láti lọ gba ìjọba ìjọba alábòsí tó ń bẹ́ẹ̀ ó dẹ̀ ní káwọn ìlú yòókù náà iná ẹjọ́ ìní wọn afá àkan lápèjúwe sọ eléyìí tẹ́ni yìí ṣe yìí ó tako ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu ó wá dìde láti lè takoró afá bẹ́ẹ̀ àwọn ará wẹ̀lẹ̀ kan tí ó dìde láwùjọ títí wá yìí tí wọ́n sọ wípé wáì tó máa tako ẹ̀ ń dá wàhálà pẹ̀lú ìtẹ̀ ṣe ẹni tó sọ tó sọ yẹn nìyí tó encourage àwọn èèyàn against àwọn olórí wọn ṣe ń tí ẹ̀sìn fẹ́ kó ṣe lòun ṣe yẹn ní ti ta bá wo láwùjọ wa ń bí báyìí ẹ́ńfàsì ò tí lọ kò tí pẹ́ púpọ̀ káwọ aburú tó ṣẹlẹ̀ sí àwọn ará nàìjíríà lápapọ̀ pàtàkì jùlọ ìlú èkó káwọ aburú tó ṣẹlẹ̀ sáwọn èèyàn àwọn tó ṣe kí wọ́n ń pèpè fún kìíní yẹn kí ni ìjọba ń ṣe wọ́n ń gbé wọn ní kéèyàn kan wá pèrè láfẹ́ẹ̀sìn kó ṣe pé nǹkan tí ó mọ encourage àwọn ẹ̀ láti ṣe ni bẹ́ẹ̀ ni ń pè ní Arab Spring ní 2011 náà ni just 11 years ago tí gbogbo àwọn ilẹ̀ lárúbáwá tó ṣe pé wọ́n di nǹkan sí nǹkan wọ́n di dàkúdà àmọye ọmọ ló di ọmọ òrukàn ló àmọye ọkùnrin ló sá kúrò nù àmọye ẹni tó ní property tó ṣe pé owó ọ̀tí billions ló sá kúrò nù lù táwọn property jẹ dàrú tí gbogbo ẹ bàjẹ́ àwa rẹ ni tó pèrè láàfà yóò máa encourage irú nǹkan báyìí yóò láwọn fẹ́ correct kí ni ìjọba tó já lábòsí tó bá ṣe pé nǹkan tánà bí sọlá àtàlà ń pèpè sí eléyìí àbá sọ pé tánà bí pèpè sí náà ń pèpè sí ṣùgbọ́n tánà bí sọlá àtàlà tó sọ fún wa òun náà ni wípé fatarawna ba'du asaratan anábì ní ẹ̀yin mùsùlùmí ẹ̀ẹ́rì favoritism tí ń bá lọ tán ẹ̀ẹ́rì tán pè ní favoritism tí ń bá lọ tán kódà ẹ̀ẹ́rì misappropriation misappropriation àwọn olórí wọ́n mọ̀ kówó jẹ nǹkan ìlú ni wọ́n mọ̀ sọ́ di titun wọn ṣé àmì Muhammad sallallahu alaihi wa sallam pé túrú fàtúrú tẹ́ bá ti rí ẹjáde against wọn rárá ìtànàbí sọ ní kékeré fàṣbíwò ẹṣẹ sùúrù ẹṣẹ sùúrù àrẹ́mùsọ́lá àtàlàmùsọ́ hafta tẹ̀lkáwó ní alẹ́lhàwùj tààfi pàdé níbi kíní níbi àbàtà eléyìí tí mo sọ yìí sìn àti tànàbí sọ yìí ẹni tó ṣe pé ó bá ní kíní activism lára àwọn òpèsòkú sọ lélẹ́yìí ìwá nìyí tó dá irú yìí tó dá òun ni ensars tí wọ́n ṣe nígbà tí wọ́n ṣe yẹn àbúrò tí àwọn èèyàn rí ní Libya ní Tunisia ní Egypt ní Syria ní Yemen àbúrò ẹ̀ làwọn rí ń bíbà yìí sókílá fẹ́ ló ń bí eléyìí òun ni pé àfà ó lè jẹni tó mú lẹ́nu tó bá ń ka Al-Qur'an báyìí yóò máa wu ẹnu ẹni presentation rẹ̀ yóò bá bó ṣe ń gbé kalẹ̀ tó wáyé pé english ló ń sọ náà yóò mọ sọ tí ó mọ múbu yìí ni ó lè ṣáàjì tí gbogbo yóò dìde lẹ́ẹ̀kan náà ẹ wo pé kí ló kú ọ̀bẹ dà ìdàdà ìbọn dà kálọ̀ dàkàrú so sheikh ibn hussein alayhi rahmatullah wọ́n lè tí yàn bá rí bẹ́ẹ̀ yàn gbọ́dọ̀ wọ́n ní gẹ́ẹ̀sì ẹ̀ ni torí pé kí ni kí àwọn èèyàn mọ́ lọ gba ìtànjẹ pẹ̀lú ẹ̀ àfáà ni láti sọ̀rọ̀ nǹkan báyìí sọ́yìn àfáà tó máa ń wò pé òun fẹ́ káwọn èèyàn rí tòun rò fẹ́ sọ̀rọ̀ ń pa nǹkan yẹn àwọn èèyàn lè rí ti ẹ̀rọ tó wọ́n lè má rí ti ẹ̀rọ tó ṣùgbọ́n àwọn èèyàn tí ò fẹ́ gan fún rẹ̀ ó súnmọ́ kó pínú yà yẹn kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ gan pínú torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́wọ́n ní ẹ bẹ̀rù fìtínà tó ṣe pé tó wá ṣẹlẹ̀ kó ṣàwọn tó ṣàbòsí nìkan nú yín ní ó jìyà ẹlòmíì tó wò máa wọn dá sí òun ló ṣe kíní yóò fara kó àwọn ìbàlújẹ́ ìdàlúrú ìṣòfò ẹ̀mí ìṣòfò property tó ṣẹlẹ̀ ní Libya sáwọn tán pẹ̀pẹ̀ sí protest against Gaddafi nìkan ni wọ́n jíyà rẹ̀ ni àwọn tí wọ́n mọ́wọ́ mẹ́sẹ̀ náà padà forífà the same thing ti Yemen àwọn tán protest against Ali Abdullahi Sani sáwọn nìkan ni wọ́n forífà ni àwọn nìkan kọ́ torí pé àwọn yòókù náà dákẹ́ kárí pé bí àwọn kan ṣe mọ́ṣẹ́ ń pèpè sínú nǹkan bẹ́ẹ̀ lára àwọn tó ṣe rí pé àwọn ń takò nǹkan yẹn aburú yẹn lè mọ́ pọ̀ tó báyìí àbúrú yẹn lè ṣe kíni ó lè mọ́ pọ̀ tó bá yẹn so ló jẹ́ pé ó pàtàkì púpọ̀ agbọ́ àmì iye a lè mọ wá àṣìṣe ju ànábìwá muhammad sallallahu alaihi wa sallam lọ ẹni tó wọlé ànábì sallallahu alaihi sallam ó ní ìdánù láhùn bí ìfà àkùl àṣírà ẹ jẹ́ kó wọlé ṣùgbọ́n èèyàn burúkú ni láàrin àwọn ìjọ rẹ̀ ó dẹ̀ wọlé tán ànábì sallallahu alaihi sallam ó sọ̀rọ̀ tútù pẹ̀lú ẹ̀ ìyẹn ló wá ya ìyá wa Aisha ló yà lẹ́nu pé àá ẹ sọ̀rọ̀ tó lé nípa ẹni yìí kó tó wọlé ìgbà tó rẹ̀ wọlé tán ẹ sọ̀rọ̀ tútù pẹ̀lú ẹni Ànábì sallallahu alaihi wasallam ní inna sharra an-nas manzilatan yawm al-qiyamah man taraka an-nas ittiqa'a fuhshi ẹni tó burú jù ní ipò wájú ọlọ́run ọba tó bá dé jọ́ ń gbé ní alkiyama ọ̀lẹ́ni tó ṣe pé àwọn èèyàn máa máa pàákì ni nítorí àwọn ìsọkúsọ tí máa jáde lẹ́nu rẹ̀ níbi ẹgbàwá mi ìtìkọ́ aṣẹ́rì nítorí kíni láti lè fi avoid aburú ọwọ́ rẹ̀ sọ̀rọ̀sọ̀lá nínú sọ yí pé torí kó láburú lọ́wọ́ kó mọ́ wọ́nù àwọn èèyàn ní ààyè tó yẹ kó ti wọ́nù àwọn èèyàn pàtàkì jùlọ ó ń sọ nínú ilé rẹ̀ ó ń sọ fún ìyàwó rẹ̀ àtàwọn tí wọ́n ń bẹ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n bi bá a lò ní ìbálò tó ṣe wípé ọkùnrin yẹn fi nímọ̀ pa nàbí sallallahu ó ti sọ̀rọ̀ tó le so nítorí pé kí nǹkan yẹn lọ tẹ́lì lórí àwọn èèyàn rẹ̀ tán jẹ́ mùsùlùmí tí ó lọ kara wọn so eléyìí nǹkan tí yẹn gbọ́dọ̀ máa wò ni so ló jẹ́ pé àwọn àfáà tán bá wà pẹ̀lú àwọn olórí nígbà míì wọ́n á sọ tó jòdò ọ̀rọ̀ fún wọn ṣùgbọ́n wọn ní máa condemn wọn publicly kò ń ṣe pé approve nǹkan ṣe kọ́ ṣùgbọ́n òfin náà bá condemn wọn publicly ni ọmọ èèyàn làwọn tá à ń sọ yìí náà ọkàn wọn lè má ṣe kí ni ó lè má gbé eléyìí ó pa nǹkan tí wọ́n fi fẹ́ jáde against àfáàyàn ni yóò wá di pé wọ́n máa fìyà jẹ àfáàyàn possibly ara àwọn èèyàn tí wọ́n lára fẹ́ gbára tafáfá yẹn in the course yóò di wípé kí ni ìjọba àti àwọn aráàlú tán nífẹ̀ẹ́ àfá yẹn ni wọ́n dojú kọra wọn wọ́n máa jà àmọ́ iye ẹ̀mí ló lè túnṣe kíni ló lè sùn bẹ́ẹ̀ àwọn àfá yóò wá wò pé sábà táwọn fún wọn lálà sí àwọn olórí ìlú lórí mímbàrí lẹ́ni tó fi ń cháàjì àwọn tán gbọ́ kútúbà àbáwọn tán gbọ́ wáàsí tọ́lọ̀n bá ní káwọn ọmọ ẹbẹ̀ lára àwọn tó ṣe kó súnmọ́ olórí ìlú yìí wáyé tí àwọn olọ wọn sọ̀rọ̀ one on one tó bá ṣe pé tòótọ́ làpá àníwá àti ṣe tí ó kì í ṣe kó fẹ́ gba pa níwájú àwọn tó ń gbọ́ wá sí rẹ̀ wáyé táwọn olọ sọ̀rọ̀ lẹ́yìn tọ́lọ̀ táwọn obìnrin máa kọ̀ndẹ́mù ẹ̀ gbangba ta ṣùgbọ́n àpá àtúnṣe kóhun fẹ́ gba pa ni yóò mọ kọ̀ndẹ́mù àwọn olórí ìlú yóò mọ sọ àwọn àṣìṣe wọn níwájú àwọn aráàlú lórí mímbàrí láti lè fi jí àwọn aráàlú ègé sí ẹ̀ kò sí nǹkan kan lọ irú èèyàn bẹ́ẹ̀ wá pọ́sibù kò ṣe pé tó bá rí opportunity àti míìtì olórí one on one envelope brand envelope ni ó gbà jáde mbẹ́ òdodo tó lè sọ lórí mímbàrí yẹ kò ní ṣe kí kò ní rántí rẹ̀ nígbà tó bá ń bẹ one on one pẹ̀lú àwọn olórí àwọn nǹkan wọ̀nyí ni àwọn examples tí yàn rí ni ó ń bẹ́nu àwọn tí wọ́n ń takò àwọn olórí tó ṣe wípé ìní wọn ti yọ kúrò nísìnyí ìní wọn ti pánú wọn nú àwọn olórí wọ̀nyí táwọn aráàlú rí vote against wọn ó ń bẹ́nu àwọn àfáà yìí àwọn tó ṣe wípé wọ́n gba àmọ́ iye owó lọ́wọ́ wọn lẹ́yìn tó ṣe pé àwọn àtàwọn olórí wọ̀nyí ni wọ́n jọ ṣe dáadáa sí àwọn lẹ́yìn kó rẹ̀ lómi inú wọn tó yìn wọn wọ́n pàtẹ aráàlú bẹ̀rẹ̀ wọ́n lọ tó sẹ́yìn àwọn èèyàn ọbẹ̀ rẹ̀ sí ní kọ̀ndẹ́mù àwọn èèyàn wọ́n ń gbé píkṣọ̀ tí wọ́n jọ ya papọ̀ pẹ̀lú àwọn olórí tí wọ́n kọ̀ndẹ́mù wọ́n ń gbé àwọn ọ̀rọ̀ míì tí wọ́n ti sọ pẹ̀lú àwọn olórí tí wọ́n kọ̀ndẹ́mù wọ́n ń gbé wá láti lè ṣó páwọn afá ìwọ̀n wà sincere ṣùgbọ́n pà tó bá ní sincerity tó bá lóun rí opportunity àti wọ ẹni tó jó lórí láti wọlé tọ̀ kò ń ṣe pé torí tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n láti sọ fún eléyìí tẹ́ ń ṣe òkú díẹ̀ káàtó olóyìn ẹgbẹ́ rẹ̀ ni yóò wò pé ẹni ni ó wá advice òun sincerely ni torí pé kò sọ sí gbangba ta ṣùgbọ́n ẹni tó condemn ẹ̀ publicly ni yóò wò pé eléyìí ẹja fún lówó wọ́n lè ju ipò kan sí nísìn ẹ̀ kàn rí pé ọ̀tọ̀ ni tí ó tún mọ́ sọ kọ́lọ́mọba kó ṣàánú wa so ló fi jẹ́ wípé àárín ìta àgbọ̀rọ̀ gbọ́yé ni ríbà kọ́ ni sacrifice àwọn èèyàn tí wọ́n bá ṣe tó kù díẹ̀ káàtó kò ń ṣe ríbà nà sí àfún ẹ̀sìn Islam ni nà sí àfún ọlọ́wọ́ bá ní nà sí à fún anábíwá Muhammad sallallahu nà sí àfún tíra ọlọ́wọ́ bá ní òní sacrifice èyí tó bá yẹ sacrifice ní ọ̀nà tẹ́sìn gbé kalẹ̀ ní ọ̀nà tí ẹ̀sìn gbé kalẹ̀ nà sí àná so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì tí ó yẹ kí a gbọ́yé so anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ṣe eléyìí láti lè fi pé àkíyèsí pé ẹni yìí kò ń ṣe ẹni tó kí a gba ìtànjẹ pẹ̀lú ẹ̀ فإنشاء الله آتما تسوادو ني أجاب من أبلان الله سبحانه وتعالى يتابرا سيفلما فدكوي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 نعم الحمد لله والصلاة والسلام على رسول الله بعد ان تجي اوران يلوالوري اونا ني بي كا افويد اما بوان ولوري وا èèyàn lè ṣe wá sí fún àwọn olórí gẹ́gẹ́ bí àwọn kàtà ti sọ sẹ́yìn ṣùgbọ́n tó fẹ́ ṣe wá sí fún olórí ta ni ẹ́ ipò olówà nísìnyí àwọn èèyàn wà wájú rẹ̀ nínú mọ́ṣáláṣí tó ń gbọ́ kútúbà àbọ̀ ń gbọ́ wáàsí wáàsí kan ni wọ́n náà ń ṣe yẹn bẹ́ẹ̀ ni àwọn kan bẹ àwọn àpá táwọn ní opportunity láti máa jẹ́ni tó ṣe wípé wọ́n máa ṣe kútúbà níbi tí àwọn olórí wa ojúṣe àwọn yẹn ni láti ṣe wáàsí fún àwọn olórí yẹn ìwọ tó ṣe pò ní access sí àwọn olórí ìwọ náà ní access sáwọn èèyàn kan tó ń ṣe wá sí fún ṣe wọ́n náà ṣe wá sí fún àwọn yẹn má jẹ́ kí wá sí ẹ kó ṣe pé ibi tí o dé ilẹ̀ ló fẹ́ máa lọ so ní sí kí ní advice fún president Muhammad Buhari ní kọ́rọ̀ yàrá rẹ̀ àbí kọ́rọ̀ ibi tí wọ́n náà ti ń ṣe kúdùbà so eléyìí kò ń ṣe nǹkan tí ó wá encouraged àsọ ipé yóò lè ṣe wáàsí fún olórí ṣùgbọ́n tí yóò bá ṣe wáàsí yẹn náà kò ṣe pé èèyàn wà ń wájú olórí yẹn báyìí so eléyìí àwọn ẹni ṣíwájú wa wọ́n máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹni tó dẹ̀ fẹ́ ṣerú wáàsí yìí òun náà ní bẹ̀rù ipe tí ó bá lọ yíwọ́ ó lè yíwọ́ bí akólórí ní kọlọ̀tì mọ́lé bí olórí ní kàtí ẹ̀ lọ́pá ó sì fẹ́ lórí irú olórí so òun náà ti wò pé tó wá wá bẹ́ẹ̀ ó wá bẹ́ẹ̀ nu kò ní sọ wípé òun máa jí àwọn èèyàn ìgéǹsì olórí náà ìbéèrè wa ni wípé nísìn àwọn kan kọ̀ndẹ́mù Muhammad bin Salman ìyẹn ẹni tó jẹ́ crown prince ní Saudi pẹ̀lú àwọn nǹkan tó ṣe wípé ó ń ṣe àwọn nǹkan tó ń ṣe tó kù díẹ̀ káàtó àbí tó kù púpọ̀ káàtó kò pamọ́ sí àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààfà ní àwùjọ yẹn kò dẹ̀ túbọ̀ sí táwọn àfáà yìí ò kì í ṣe wáàsí fún wọn ṣùgbọ́n ọ̀nà tí ànábi sallallahu alaihi wasallam tó fẹ́ kán lò ni wọ́n ń lò sẹ́ni tí ò bá dákan mọ̀ ní òun á wo pé bí a kì ní àwọn àfáà yìí ò kì í sòdodo fún wọn ọ̀nà wo láfẹ́ fi mọ̀ fáwọn afá ń sòdodo òní káwọn afá bọ́ta kánmọ lálàsẹ wọn lórí mímbà níwájú àwọn èèyàn ìyẹn lẹ́lòmí ò tó gbà pé kí ni àwọn afá yẹn wọ́n ń sòdodo irú àwọn nǹkan báyẹn lẹ́lòmí rẹ̀ máa nífẹ̀ẹ́ sí kí la fẹ́ ló ń belé yìí òní pé kò sí tàbí ṣùgbọ́n àwọn afá ń bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n táwọn afá bá sọ tún wọn gbà ńkọ́ kí káwọn afá ní káwọn èèyàn jáde against wọn rárá wọn ní káwọn èèyàn jáde against wọn àwọn ti sọ fi tí wọ́n àìtẹ̀lé nǹkan tí wọ́n táwọn afá ń sọ fún wọn ó kù sí wọn lọ́wọ́ ọlọ́wọ́n bá ní ó ṣe ìṣirò wọn sọ̀nàbùwà muhammad sallallahu alaihi wasallam ó arada an yanfa alìrí sultanin fala yubdihi alani ẹni tó bá fẹ́ ṣe nàṣíhà fún ẹni tó ń bẹ ní ipò agbára kò ń ṣe gbangba ta ni ó ti máa sọ ọ́ anábì sallallahu alaihi wasallam ó ní falyakhudh biyadihi falyakhlu bihi kó gba mú lọ́wọ́ kó pasókò pẹ̀lú ẹ̀ kó ṣe pé àwọn méjèèjì ni wọ́n jọ wà pọ̀ tí ó ti sọ tó fẹ́ sọ the best na sí àtẹ̀lẹ́ṣe pẹ̀lú tó bẹ ní ipò agbára nìyẹn lẹ́yìn tó bá ṣe rí pé ó wà níjòkó àwọn èèyàn náà wà ń bẹ̀ lè sọ ń ṣojú rẹ̀ báyìí eléyìí náà wà pàmí ṣùgbọ́n yẹn la sọ yìí pé ó máa ń le torí pé ó lè ní àti bọ̀tán burúkú gbà mí bàdàbọ̀wà muhammad sallallahu alaihi wasallam ti ní afdal jihad kelmatu haqqin inda sultan jihad jihad tó fi dáa jùlọ òun ni kí yẹn sọ̀rọ̀ òdodo níwájú ẹni tó jẹ́ olórí tó ń ṣe àbùsí níwájú rẹ̀ kò ṣe kí yẹn máa kọ̀ndẹ́mù ẹ̀ lẹ́yìn rẹ̀ torí pé yẹn ni èèyàn ń ṣàìtì àwọn aráàlú ègé sí èèyàn incite àwọn aráàlú against ẹni so a ará wọn jẹ̀mọ́ kan ní táwọn gbé lórí tí wọn ni ká máa sọ̀rọ̀ àwọn olórí tí wọn bá ti gbá ti tiwọn wọ́n wá wo àwọn kùdẹ̀kùdẹ̀ wo làwọn olórí yẹn ń ṣe wọ́n ṣe kí ni wọ́n wo àwọn kùdẹ̀kùdẹ̀ tó lórí yẹn ń ṣe wọ́n lè ní lápèjúwe ó aláwo music wọ́n ṣe concert ní Saudi kò gbá tó lórí yẹn o ṣùgbọ́n yóò sọ pé wọ́n ń ṣe concert ní Saudi ìyẹn ti ní music ni yóò ní wọ́n ń ṣe Saudi olórí tí wọ́n gan fún rẹ̀ gbà pé kò ń ṣe olórí mùsùlùmí ó sọ nú ọ̀rọ̀ pé kò ń ṣe olórí mùsùlùmí lẹ́ni ṣùgbọ́n tó yẹ fáyà rẹ̀ ìtọ́mọ̀ fáwọn èèyàn ó fi gbà lọ́wọ́ òun òun ni kó sọ pé tó wá jẹ́ pé ìlú ìlú tó ṣe pé àwọn náà represent Islam àwọn náà gbé kìíní ibẹ̀ ibẹ̀ nílé ọlọ́run bá wà bó ṣe pé rúùlù yẹn àwọn ni wọ́n máa gbé àwọn olórin wá àwọn ọmọbìnrin tó ń kọrin tó bá rẹ̀ ti ń sọ ọdún kan bẹ́ẹ̀ àwọn yóò máa wà charged àwọn yóò máa wà charged so yóò máa kọ̀ndẹ́mù wọn pẹ̀lú nǹkan yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ àwọn àfá tó jẹ́ àwọn àfá ìdìbò wọ́n bá wọn sọ ọdún kan bẹ́ẹ̀ kódà àwọn agbó kọ̀ndẹ́mù music ṣùgbọ́n wọn nílẹ̀ mọ́ ọba wọn nílẹ̀ mọ́ ọmọ ọba àwọn kan sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé wọ́n ń kọ̀rẹ́kì tó jẹ́ bàjẹ́ láwùjọ ṣòro eléyìí ni àwọn máa kọ̀ndẹ́mù wọn papọ̀ ni wọ́n ṣe ń kọ̀ndẹ́mù music yẹn ló mọ kọ̀ndẹ́mù ọba papọ̀ ni ṣòṣó wá dáa kíyàn wá wo sùsùn kíyàn náà wo ìjọba kan táwọn náà nífẹ̀ẹ́ tíjọba yẹn náà dẹ̀ ń ṣe irú nǹkan tíjọba eléyìí ṣe kí wọ́n wá sọ wípé ẹ̀ ń kọ̀ndẹ́mù ẹni yìí ẹ̀ ṣe kọ̀ndẹ́mù ẹni yìí kò sí nǹkan tó burú mẹ́ torí wípé kí èèyàn gangan fún rẹ̀ ò ní intention àti kọ̀ndẹ́mù ẹni yẹn ṣùgbọ́n nǹkan téèyàn sọ fún wọn ni pé tó bá ṣe pé ẹwà sì ń sí ẹ̀ ní tòótọ́ ọba yìí náà ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ̀ ṣe kọ̀ndẹ́mù ẹ̀ ó túmọ̀ sí pé àìkọ̀ndẹ́mù eléyìí tẹ́wá kọ̀ndẹ́mù eléyìí ìkankan ní ìdẹ́ ń bẹ́ yàtọ̀ sí ti ojú rí ẹni ìkórira ọ̀tọ̀ fún ẹni yìí ni ìkórira ẹni ẹ sọ jáde káwọn èèyàn mọ́ wípé ẹni yóò ẹ gbá sí ẹni so ń ṣe wípé torí òdodo òun ní tẹ́ fi ṣe tẹ́ǹṣe mú so gẹ́gẹ́ bí àpèjúwe tí wọ́n mú wa àáwò àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tún accuse àwọn ọmọ ọba ọba Saudi àbí ọmọ ọba Saudi tán accuse wọn fún àwọn olórí àwọn jama tá ń sọ yìí ẹ̀ẹ́rí àwọn olórí títí wọn gangan wọn approve ọ̀pọ̀lọpọ̀ nú àwọn nǹkan wọ̀nyí tẹ́ ẹ bá ka àwọn tíra wọn àbẹ̀gbá wọn lectures wọn èyí wà wá confused títí tẹ̀ ń bú ọba yìí fún àwọn tó jẹ́ àfa nínú ẹgbẹ́ yín àwọn gangan wọ́n sọ̀pọ́ọ̀tì irú nǹkan tẹ́ni yìí ṣe máa bá tiẹ̀ sọ̀pọ́ọ̀tì gbogbo tó ń ṣe in tó pọ̀ nú àwọn nǹkan tó ṣe ni àwọn àfa àti tìyín gangan sọ̀pọ́ọ̀tì gẹ́gbó ṣe ń bẹ nínú tíra wọn àti gẹ́gbó ṣe ń bẹ nínú fídíò wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so yóò mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí òṣèlú ní tí wọ́n fi ń ṣe kò ń ṣe wípé ní tòótọ́ ni wọ́n fẹ́ kọ ìbàjẹ́ tí àwọn ẹni wọ̀nyí kó sí so kò sí nǹkan tó burú láti sọ wípé ìtẹ́ ń bú ẹni yìí fún ẹni yìí náà kó sí ṣe máa bú òun náà ṣe máa condemn òun náà so lókè ìgbà téèyàn gangan fúnra èèyàn ò bá ti jòkó ti pé òun gangan fúnra òun condemn àwọn ẹni wọ̀nyẹn that is àwọn olórí wọn yẹn so èèyàn kan fi ń pe àkíyèsí ni kò sí tó burú ń bẹ́ẹ̀ wallahu a'lam. Não? nọ́mbà obìnrin tí ó ń ṣe nǹkan oṣù tó ṣe pé ọjọ́ márùn-ún ló máa fi ń ṣe nǹkan oṣù ẹ̀ tó bá di ọjọ́ karùn-ún yẹn ìgbà ni yóò wẹ̀ ṣé ó lè wẹ̀ níbi zoro àbí sọ di ọjọ́ kejì tí ó mọ̀ jẹ́ ọjọ́ kẹfà èyí tó jẹ́ kókó ò ní pé ìgbà tó bá ti mọ iye ọjọ́ tó fi ń ṣe nǹkan oṣù ẹ̀ tí ẹ̀jẹ̀ nǹkan oṣù yẹn dẹ̀ ti dá tó náà ṣọ́ pé nǹkan yẹn ti dá then yóò lọ wẹ̀ yóò lọ wẹ̀ so àwọn ẹni ìṣíwájú wọn a máa lo cotton wool láti lè fi sí ojú abẹ́ wọn tán bá yọ ọ́ tán bá ti rí sáìn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ bóyá n tó brown ni àbí nǹkan tó wà yẹ lórí tán bá ti rí sáìn yẹn tó ṣe pé ọtí wú ni ẹ jáde nígbà téèyàn ti téèyàn ti bọnú omi tábàmù kọtí wú ní ti ti bọnú omi á rí pé àmì rí kíni àmì rí ẹ̀ẹ̀kankan tí ó jẹ́ bí àǹkan pupa àbí yẹ́lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmì rí so the same thing náà ni àwọn ẹni ṣíwájú àwọn obìnrin wọn máa ṣe léyìí so yàwá Aisha radiyallahu anha a máa sọ fáwọn obìnrin ipe la ta'jalna hatta tarayna al-qasfata al-bayda ẹmọ́ kan jùlọ wẹ̀ ẹ farabalẹ̀ títẹ́ pèrè al-qasfa al-bayda kìíní funfun ẹlòmíì funfun máa ń jáde lójú abẹ́rẹ́ ṣùgbọ́n tí nǹkan kan tó jẹ́ bí funfun bá jáde lójú abẹ́ ṣe tí ó observe náà ni tí wọ́n ń pè ní kíni aljufuf ò ní dryness so bá ti rí pé ó rí kó gbẹ̀yìn kò sí nǹkan kan tó ń jáde mọ́ bí ó fi kíni cotton wool yẹn ni ó fi tẹ́sẹ̀ ó rí pé kò sí nǹkan tí ó jáde bẹ́ẹ̀ so yóò lọ wẹ̀ tó bá rí wípé ọjọ́ tó ń fi ń ṣe ó ti pé bí ọjọ́ márùn ló yúùsù mọ́ irú nǹkan yẹn wá ṣẹlẹ̀ sí yóò ṣe kí ni yóò kà á fún pé o ti pé ni so ṣùgbọ́n ká ní pé ó yúùsù mọ́ ọjọ́ márùn nǹkan yẹn wá ṣẹlẹ̀ sí ní ọjọ́ méjì ló ẹ̀ṣẹ̀ lò nìkan yẹn fi ṣẹlẹ̀ sí so lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà so àwọn gbà wípé sínsù ṣe pé tó yúùsù mọ́ nìyẹn so possibility pé nǹkan ẹ̀yẹn kàn dání ṣùgbọ́n lásìkò tó fi dá yẹn ni yóò lọ wẹ̀ yóò máa kírun ṣùgbọ́n tí nǹkan yẹn bá padà wá nìyí yóò ká ní pé ó gbáwẹ̀ náà àwọn yẹn yóò padà san án padà torí wípé ọjọ́ tó fi ń ṣe nǹkan oṣù tí pé so eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n sọ ṣùgbọ́n tó ti kí kò ní dá ẹ̀rùn padà torí wípé àsìkò yẹn náà tẹ́lẹ̀ tó bá ṣe kún ṣe nǹkan oṣù kò ní kò ní kéwù ṣùgbọ́n àwẹ̀ tí ó gbà wọn ló máa dá padà torí pé kí ní ẹni ó ṣì wà within àsìkò àádá rẹ̀ àti àsìkò tó ṣì fi ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ ìjẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn apá wà ní orí ẹ̀ obìnrin ní ìdẹ̀ ní kò ní ọjọ́ kan pàtó tó fi ń ṣe ó lè lọ́jọ́ márùn-ún lóṣù yìí kó lọ́jọ́ mẹ́fà lóṣù tó tẹ̀lé kó lọ́jọ́ mẹ́rin lóṣù tó tẹ̀lé so èyí tó jẹ́ kókó òun ni pé yóò padà sí ìtì àṣọ yẹn òun náà ni alqassatul bayda àbí àjùfù àti kórí kí ni whitish color tá a sọ yẹn àbí kórí kí ojú abẹ́hùn ó ti gbẹ ṣerú obìnrin bẹ́ẹ̀ yóò lọ wẹ̀ yóò rẹ̀ mọ̀ kí wọn yóò gbáwẹ̀ tó bá ṣe pé ó fẹ́ gbáre àbí àsìkò tó yẹ kó gbáre ní kó fọ́ọ̀tì ọkọ rẹ̀ náà lè mọ ọba aláṣepọ̀ so wallahu a'lam náà. náà ìbéèrè ni pé ẹni tó ṣe wípé ó ń ṣe nǹkan oṣù tí ó wà kírun fún àwọn ọjọ́ tó fi ń ṣe nǹkan oṣù ṣé yóò dá àwọn ọ̀run yẹn padà ní kò ní dá irun padà ọlọ́wọ́n bá bùn ní irun yẹn ṣùgbọ́n tó bá yẹ pé àwẹ̀ bí àwẹ̀ Ramadan òun ni ògbà ní àsìkò ògbà yẹn tàbí ó ń ṣe nǹkan oṣù ní Ramadan yóò dá àwẹ̀ padà ṣùgbọ́n irun ọlọ́wọ́n bá bùn ní yẹn wallahu a'lam náà ṣe wà pàmísìbù fún obìnrin láti máa wa mọ́tò kò sí nǹkan tó burú bí pé obìnrin wa mọ́tò torí pé láyé anábíwa muhammad sallallahu alaihi wasallam àwọn obìnrin ganguran kúmi àwọn obìnrin àwọn sahabiyat wọn máa gun rankumi so mọ́tò àti rankumi èwo ló wà mọ́ covering so mọ́tò bo àṣírí ju rankumi lọ so kò sí nǹkan tí ó burú mi pé obìnrin wa mọ́tò ṣùgbọ́n kó rí pé òun ṣe èyí tó yẹ kó ń ṣe àwọn ìmúra tó yẹ kó ń múra kó mú kó wà pẹ̀lú ẹ̀kọ́ tó bá ẹ̀sìn Islam mu kò ń ṣe kókó máa ṣe àwọn nǹkan tí ó tako Islam nígbàtí ó bá ń wa mọ́tò nam ní Saudi ní àwọn ọdún gbọ́ọ̀rọ̀ sẹ́yìn àwọn obìnrin wọn wọn aláwọ̀ kan wa mọ́tò ní cities wọ́n lè wa mọ́tò ní àwọn ìgbèríko kankan mọ́ra wọn wọn ní problem pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ní ìgboro wọn aláwọ̀ àwọn obìnrin wọn láti máa wa mọ́tò ní torí ìṣekúṣe tó lè jáde látara arú nǹkan bẹ́ẹ̀ sọmọ mi kan lè kí mọ́tò mọ́lẹ̀ tí ó sọ pé kí ni òun fi ń wá boyfriend lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn afá ní àwùjọ Saudi nígbà yẹn wọ́n tako kama wa mọ́tò ní cities kò ṣe pé ní kama wa mọ́tò ṣùgbọ́n ní àwọn cities yẹn ṣùgbọ́n gbà tó yá ara wọn àfáà míì tẹ́ ń ṣàfáà Saudi tó ṣe pé àwọn ganan tún kọ lẹ́tà sí ọba Saudi ní àsìkò ọba Abdullahi ìgbó kan jẹ́ káwọn obìnrin máa wa mọ́tò ní cities ní àsìkò wa ọba ẹ̀ tọ́nà ẹ̀ ṣùgbọ́n gbà tó di àsìkò ọba tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìnyí àwọn aláwọ̀ rẹ̀ láti jẹ́ kí àwọn obìnrin kí wọ́n máa wá so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí táwọn ẹlòmí àtàkì Saudi fún sí ọ̀rọ̀ music ara wọn tó ń sọ ń gbà yẹn pé ah, jẹ́ káwọn èèyàn mọ gbọ́ music náà ẹ ti lé jù lórí kínní àwọn tẹ́lẹ̀ ń sọ lẹ́yìn àfáà ni wọ́n tọ́jú kínní tọ́jú àfáà lómi ìfàtàwọn mí nu àwọn àfáà ẹgbẹ́ tó ń takò Saudi jù lónìí làwọn àfáà míì ọba dẹ̀ ní àwọn náà fẹ́ nǹkan fàájì so àwọn náà padà fọ́ọ̀lù fáwọn nǹkan yẹn ṣùgbọ́n wọ́n fọ́ọ̀lù fún ṣèbó yẹ káwọn àfáwọn yìí kí ni wọ́n mọ̀ dùn pé ìjọba yìí ti fọ́ọ̀lù fún tí àwọn fẹ́ bó tẹ̀yẹ káwọn àfáàlú gangan inú tí wọ́n dùn sí ṣùgbọ́n àwọn ò lè bá wọn bá wọn fa wàhálà ṣùgbọ́n kí ló fà táwọn àfáà tí àwọn sọpọ́ọ̀tì à ń gbọ́ tí àwọn àtàwọn ọba yìí tí wọ́n fi ní pírọ́blẹ́mù láàrin ara wọn ní tó fà á òun ni pé àwọn àfáà yìí àwọn sọpọ́ọ̀tì Arab Spring èyí tó fẹ́ ya àga máwọn ọba yìí níjì àwọn ọba ò dẹ̀fẹ́ kúrò nídìí agbára so ó di nǹkan tí ó bíjà láàrin àwọn àtàwọn àfáà tán fún wọn ní fatwa music fatwa kóbìnrin máa drive fatwa eléyìí fatwa ọ̀hún so ó di pé arinwo ògùn régé torí wípé àwọn òfẹ́ ti po agbára lẹ̀ náà ṣe nǹkan tó bẹ́sìn mu òun ni ká máa jí àwọn aráàlú against àwọn ọba a ti sọ fún wa pé eléyìí ó tako ẹ̀sìn Islam a ní máa jí àwọn aráàlú against àwọn ọba wọn ni bó ti léwu kí ọba yẹn kó ní kùdìẹ̀kùdìẹ̀ tó àfi tá a bá rí i pé ó kó sí kúfúrú tó clear tá ní agbára láti lè yọ wọn kúrò ó kó sí kúrúfù tó clear tàdẹ̀ ní agbára àti yọ wọn kúrò tá a bá lágbára àti yọ wọn kúrò islam ò fẹ́ ká fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò bí irú yìí tó ṣẹlẹ̀ ní Libya bí irú yìí tó ṣẹlẹ̀ ní Syria bí irú yìí tó ṣẹlẹ̀ ní Yemen at least ní àwọn àwùjọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìyí ní ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn òfò ńlá ló bá wọn tó ṣe pé years to come àwọn èèyàn wọn lè má lè recover níbi àdánwò àtàjálù tó bá wọn ni bẹ́ẹ̀ ni Gaddafi lọ ṣùgbọ́n sáwọn ará Libya ṣe ìgbésí ayé wọn lójútù lójútù wọ́n interview àwọn kan ipé àsìkò tẹ́ wáyé àti àsìkò Gaddafi owó lẹ́ prepare wọ́n láwọn prepare àsìkò Gaddafi ní ìgbà mẹ́wàá sí àsìkò táwọn wáyé kí ló fà ó ní pé ọmọ school ọ̀fẹ́ ló ń lọ lásìkò Gaddafi ó tún jáde iléèwé nìyí wọ́n tún gbọ́kọ̀ fún ó fẹ́ ṣe márèèjì ó ní tíjọba máa gbé ìgbádùn tó ń gbádùn wọn gbádùn irú ẹ̀ ní Amẹ́ríkà ìjọba Amẹ́ríkà ìjọba Britain ìjọba France wọ́n ṣe irú ẹ̀ fún àwọn aráàlú wọn. so ṣùgbọ́n àwọn afẹ́sìn náà pé Gaddafi ò gbádùn kódà àwọn mi gbà pé kí ni kèfèrí ni ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà bó lẹ ṣe fẹ́ yọ ọ́ kúrò tí ò ní di wàhálà tí ò ní di pé ẹ ṣòfò ẹ̀mí gan eléyìí ló ń tó padà ṣẹlẹ̀ wọ́n padà ṣòfò ẹ̀mí ó wá kú pé ta ni ó bọ́ síbẹ̀ ìjà tó bá bẹ́lẹ̀ láàrin àwọn èèyàn láàrin àwọn aráàlú ìjà àwọn onísìn láti 2011 tí Gaddafi ti kú tán ti pààyàn wọn kí ìrìyànjú dò ní báyìí wọ́n kàn para wọn ni bẹ́ẹ̀ ni ti yemen náà bẹ́ẹ̀ láti 2011 tí Ali Abdullahi Sọ́ọ̀lì tó ti lọ wọn àríyànjú dò ní wọn para wọn lọ́nbẹ̀ ni Syria wọn àrí Bashar Assad yọ kúrò ń bẹ́ torípò náà bá wọn kó wàhálà then Russia fún ní support ńláńlá against àwọn aráàlú rẹ̀ tó fẹ́ tọ́pù ìjọba rẹ̀ ni ìgbà táwọn náà padà rí pé kò ọ̀nà òṣèkí ni kò clear àwọn aráàlú náà padà ṣe kí wọ́n padà fàtẹ́yìn lẹ́yìn àmọ́yí òfò tó ti ṣe wọ́n padà sáwọn àpá àtúnjá àwọn kó òdodo àwọn dúró lórí wípé ẹ má dàlú irú ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe léyìí ẹ ṣe léyìí ṣùgbọ́n àwọn tó ṣe wípé wọ́n jẹ́ àwọn àpá tó ṣe wípé ipò agbára làwọn náà ń wá àwọn sọ fún wọn pé ẹ má bá lọ ẹ má bá lọ irú ẹni ìta mú alápèjú ẹ̀sìn ọmọ Libya ni turkey ló ń gbé láti turkey on the tenth november twenty twenty two tàwa yìí ló ti ránṣẹ́ sáwọn èèyàn ní egypt wípé kan jáde against olórí wọn ló ti ránṣẹ́ sáwọn èèyàn tó wà ní syria ibi tó ti ṣòfò kù tí àdánwò àjálù ti bá wọn ó tún ní jáde kí yemen ti gbogbo wọn jáde saudi kò sì ń live peacefully wọ́n ń tíráì láti fi káwọn èèyàn náà jáde kí la fẹ́ gbà níbi ká máa dàlúrú ká máa ṣẹ̀mí àwọn èèyàn lófò wọ́n àwa ní bá a sí ní turkey àmọ́ bẹ ní britain láìpẹ́ yìí lára àwọn tó ń sọ ọ̀rọ̀ tó ń sọ yìí nú àwọn alikhwan muslimun ara wọn kan nú wọn nú àwọn tí wọ́n dá àwọn ilé iṣẹ́ tán tí attack that is ilé ìròyìn tẹ́tí àtàkì ìjọba Egypt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́tí àtàkì wọn tán bẹ ní Turkey ìgbà tíjọba Turkey rí wípé àwọn ẹni wọ̀nyí nìyí wọ́n fẹ́ ba relationship àárín àwọn àtàwọn ìjọba yòókù jẹ́ kí náà ṣe wọ́n ní kọ́ kúrò ńlú àwọn àwọn bíi Murtazu Matar àwọn bíi Muhammad Nasir àtàwọn míì wọ́n lé wọn kúrò ńlú Turkey ipe ẹ̀mọ́ kò bá wa bọ́nà àbà wọ́n gba London lọ. Lo láti London náà ti continue the same thing tán ṣe àwọn tá à ń sọ yìí sí ẹ̀yin wà London ẹ̀yin gbádùn pẹ̀lú àwọn family yìí ẹ̀ ń jí àwọn èèyàn tán ń bẹ nínú Egypt pé kán jáde kán ṣe kí ni kán lọ jà fún ẹ̀tọ́ wọn kán tọ́pù ìjọba tó ń bẹ ń bẹ́ẹ̀ bóò làfáà tó ní làákàyè yóò sọ pé irú jàmáà báyìí ni jàmáà tó ń pèpè sí dáadáa ni jàmáà tó ń pèpè sí kíni dada bó àpá tó ńlá káìwé yìí sọ̀rọ̀ ẹ̀ so kò jẹ́ bí ó ṣe jẹ́ wallahu a'lam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh